إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له <clears throat> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجو علي حديث توانو ويتو على الجودين حديث عن المسنجر فالله عبد الملك مجاهد تيلي تاوي دارو السلام تيولي لدي سعودي عربية تيوبي جادين hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six nínú ìwé náà ó là ń ṣàlàyé bọ̀. hadith òjíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa alayhi wa sọ pé iji sábà alimobiqat ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kan kí ìlàyà rasulallah wọ́n sọ ọjọ́ náà pé ilé òjíṣẹ́ ọlọ́run wa ma kí làwọn sọlọ́lọ́hu alayhi wa alayhi wa sallam wa sọ pé ashirku billah alákọ̀ọ́kọ́ nìyẹn ìmúrogún pẹ̀lú Allah ẹlẹ́dàá wa wà sẹ́hẹ̀rú àti idán wà kọ́tìlú nafsi láti haramallahu illa bilhaq àti pípa ẹ̀mí ìtọ́lọ́run ṣe léèwọ̀ ká pa àfi pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́kẹta wà ákìlú mẹ́lẹ́lẹ́ àti ẹlẹ́kẹrin ní jíjẹ dúkìá ọmọ òrukàn wà ákìlú rìbá jíjẹ rìbá ìyẹn ni owó èlé wàtàwọ́lì ìyàwó mazahafi yíyẹ̀yìn padà lójú ogun ẹlẹ́ẹ̀kejì ni wàkọ́tìfúlì mọ́sánẹ́ẹ̀tì lọ́gọ́ọ̀fìlà àti mọ́mìnàtì àwọn obìnrin tí wọ́n jẹ́ abilékọ dídàdà pàìrọ̀ zinama wọn ìta ń ṣàlàyé lọ́wọ́ ni ẹlẹ́ẹ̀kejì àṣẹ́hẹ̀rọ àti ṣàlàyé kí ló ń jẹ́ ṣẹ́hẹ̀rọ tàrífù ẹ̀ ìyẹn ní oríkì ẹ̀ lọ́dọ̀ àwọn afá <clears throat> èyí tí à ń ṣàlàyé ní idán èyí tó ní ń ṣe pẹ̀lú àṣàsí kàmọ́ ṣàṣìyàn àti máa ṣe oògùn síyàn àti máa fi nira kan àyàn lójú ọ̀nà ìmọ̀ wá ìrànlọ́wọ́ èṣù àti àwọn ìlèṣù àti àwọn èèyàn bí èṣù kọ́lọ́n kì í ó ṣàánú wa kó là ń bẹ̀. àwa ń sọ pé ojú ọ̀nà tí àwọn ènìyàn bí a dé ni àwọn tí àwọn ẹ̀dá ọmọ ènìyàn tí wọ́n máa ń gbà láti fi wá ìsúnmọ́ àṣetán kó lè ràn wọ́n lọ́wọ́ kaifa kaifa tí wọ́n bá fẹ́ bá ń jẹ̀nu sọ̀rọ̀ tàbí wọ́n fẹ́ wá ìrànlọ́wọ́ <clears throat> tàbí èṣù kan nínú àwọn èṣù àǹjẹ̀nu kan ọ̀nà tí wọ́n máa ń gbà láti pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ ó ní à ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ọ̀nà náà ni tọ̀rí ìkọ́tulẹ̀ exam òun náà ni kí wọ́n búra fún wọn ẹlẹ́ẹ̀kejì ni tọ̀rí ìkọ́tù dábòhí òun ni kí wọ́n pa ẹran fún wọn ẹlẹ́ẹ̀kẹta ni tọ̀rí ìkọ́tù sófìlìyà ìyẹn la sọ pé ó fẹ́ burú jù nú àwọn ojú ọ̀nà yẹn òun ni kí wọ́n so mushaf ojú ewé quran mọ́ àtẹlẹsẹ̀ wọ́n sọ di bíi bàtà wọ́n wàá fi rìn wọ ilé ẹ̀gbin bíi ilé ìtọ̀ àbí ilé ìyàgbẹ́ àwọn àjànú ó bo onítọ̀ ní wìtìwìtì ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ní torí kọ́tù àṣà oní ojú ọ̀nà ẹ̀gbin bíi kẹ́nìyẹn wọ aṣọ ẹ̀gbin tàbí kó fi ẹ̀gbin kó fi kun ara ẹlẹ́ẹ̀karùn-ún ni tọ̀rí kọ́tù tankis òun náà ni ojú ọ̀nà àtoríkòdì òun náà ni wípé nwoke ó ka kùránì ní àtoríkòdì súrà nu kùránì bóyá kí wọ́n bẹ̀rẹ̀ láti sàlẹ̀ dípò kí wọ́n bẹ̀rẹ̀ lákòótókè bíi kúlúwàlọ́ ahadunisi tó bẹ̀rẹ̀ rẹ̀ ni ó parí sí wàlámìyàkùláhù kùfùwàn bẹ̀rẹ̀ ni wàlámìyàkùláhù kùfùwàn ó kà lókè tàbí kí wọ́n ó kà á súrà àyà ìbẹ̀rẹ̀ yẹn hmm? irú kúlúwàlá ahad ló parí ahad aláwọ̀ húwà kúlí wọn ó kà bá wọn tàbí kí wọ́n tiẹ̀ mú àwọn aráàfin yẹn gangan fún àpẹẹrẹ irú húwà ń sìn yóò di wáhù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí kọ́tù àtẹ̀njìm ẹlẹ́ẹ̀kẹfà la fẹ́ ṣàlàyé lónìí àmọ́ gbogbo àwọn ojú ọ̀nà tá a sọ tí wọ́n ń lò yìí wọ́n wà ní àwọn <clears throat> ọ̀fọ̀ tàbí ògèdè kan tí wọ́n máa pè sí o tí wọ́n tí wọ́n àlùjànnú yẹn ó fi wá lẹ́yìn tí wọ́n bá ti ṣe àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ní àwọn èdè tí wọ́n pè sí tí àwọn nǹkan yẹn tí wọ́n fi yọjú sí wọn. ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà ó ní a fẹ́ ṣàlàyé lónìí tá a mọ̀ sí tọ́rí ìkọ́tù tẹ̀ǹjìm wàhádìhì tọ́rí ìkọ́tù tùsámà àìdọ̀nbì rọ́sdì gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ní ìpìlẹ̀ mo ti ṣàlàyé bí à ń kà láti inú tírà kan tá à ń pè ní asọ́rímù alibataaru asọ́rímù alibataaru asọ́rímù alibataaru fi tasọ́dì lè sáhẹ̀rọ̀ tilẹ̀ aṣọ́rọ̀ tí àáfàá wa wahid abdulsalam baali èyí tí ó kọ èyí tí ó kọ ti maktaba ilé ìtẹ̀wé maktaba tó lè usuli damnahur òun ni ó tẹ eléyìí jáde wọ́n gbé eléyìí jáde ní two thousand and six atọ́ba tulẹ̀ hadiya ashara eleventh edition àtẹ̀jáde ẹlẹ́ẹ̀kẹkànlá àtúntẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá ní two thousand and six ní eléyìí jáde insha Allah òun ni mò ń kà ojú ewé forty three nínú ẹ̀ ni mo wáyé tọ̀rí ikọ̀ tu sáàdìsá ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà ni torí ikọ̀ tu tanjim ojú ọ̀nà ìràwọ̀ àfáàní wàhálì ìtọ̀rí ikọ̀ ẹ̀rí ojú ọ̀nà yìí tùsàmà àìdàn wọ́n tún ń pè ní bí rust ojú ọ̀nà rọ́sdù lè anna sáhìrọ́ yàtàrọ́ sọdá yàtàrọ́ sọdù tòlú ànájìmìn mọ àyíyáni thumma yakumu bí mo kọ̀ tọ́ba ti í bìtìlà wá ti ń sèhírí yàtìn thumma yàtìlù tọ̀là símán akhara يحمل في ìmìnà ṣírkì الشرك والكفر ما lọ ubi alimun ẹ̀rí wọ́n ní ẹ̀hún pé inú èdè lárúbáwá ń tá ń pè ní àrọ́sùdù òun ni kéèyàn ó lúgọ kéèyàn ó lúgọ tàbí kéèyàn wà ní bùbá àfáàní nítorí pé òpìdán yìí ìyẹn ni bàbá alásàsí yẹn tàbí ìyá alásàsí ẹni tó máa ń sàṣìyàn tàbí tó fẹ́ ṣoògùn tó fẹ́ rán ṣìgìdì síyàn ni àbí èyí yóò wú nínú tí wọ́n fi máa ń fi nira kan yàn yàtàrọ́ sọ́dún tòló àìnájìmín mọ́ àyà ni yóò máa ṣọ́ yíyọ ìràwọ̀ kan èyí tó ti ní àdáyàn rí ìràwọ̀ kan wà lókè tí ó máa ṣọ́ yíyọ rẹ̀ thumma yakumu bi mukhatabati bi tilawatin sihiriyatin ẹ̀rí wọ́n ní nígbà tó bá ti rí ìràwọ̀ yìí tó ń ṣọ́ ní sánmọ̀ yẹn tó bá ti jáde yóò wá máa bá ìràwọ̀ yẹn sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ ké tàbí mímọ̀ ka àwọn gbólóhùn idẹ kan yóò tún wá máa pe àwọn ọ̀fọ̀ kan èyí tó ní tí ó jẹ́ pé yóò kó sínú ìmórogún pẹ̀lú ọlọ́run àti ìṣèkèfèrí èyí tó ṣe pé ọlọ́run nìkan ló mọ ìmọ̀ nípa rẹ̀ ẹ̀rí ìmọ̀ sọ̀sọ́kùsọ tó lè máa pe nǹkan yẹn lọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bó ṣe máa ń wà nù ọ̀fọ̀ àti ògèdè àti àyájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfàwà ni thumma yaf'alu harakat yasamu annaha ta'malu ala istinzali ruhaniyati hada najmi lẹ́yìn náà yóò máa ṣe àwọn ìṣesí kan àwọn ìṣesí yìí nínú òròrí ti ẹni yẹn yóò rò wípé ṣíṣe rẹ ni ó mú àwọn ẹ̀mí inú ìràwọ̀ yìí sọ̀kalẹ̀ àfààní wàlá kí ní ha filẹ̀ hakí ìkọtì ìbáàdà tún lè ha dà najmi min dunillah ṣùgbọn pápápá ọrọ náà ni wípé ẹni yẹn ìjọsìn ló ń ṣe fún ìràwọ̀ yẹn yàtọ̀ sí ọlọ́run ó ti mú ìràwọ̀ yẹn ní orogún òun ló ń sìn yẹn وإن كان ká nàlùmọ́nà jìmọ̀ láyàdìrì fatilika ibadatun wà ta'zimu li ghayri Allah bó tilẹ̀ jẹ́ pé ẹni tí ó ń pe ìràwọ̀ <clears throat> tàbí tó pera ẹ̀ láwòràwọ̀ yẹn òun ò ní mà ṣùgbọ́n tó ń ṣe yẹn ìjọsìn ni o àti ìgbé ìtóbi fún ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àfààní fàáyín dáadáa lè kàtàkùn mu ṣayàtìnú bìtẹ́lì bíi. بتلبية أمر السائر اللعين فيظن الساهر أن النجم هو الذي سعاده lẹ́yìn eléyìí tó bá ti ń ṣe eléyìí lọ́wọ́ òun ni àwọn èlé àwọn èṣù hmm, àwọn àjẹnú wọn ò wá máa dáhùn ìpè rẹ̀ ọ́n àṣẹ tí ó ní idán yẹn bá ń pè wọ́n ó ní làáyìn lẹ́nìyẹn ẹni tọ́lọ́run ti gbé jìnnà sí kẹrẹ̀ ni mo ń ṣerú nǹkan báyìí ẹni yẹn ò wá rò wípé ìràwọ̀ gangan ló ń ràn wọ́n lọ́wọ́ kò túmọ̀ pé àwọn àǹjànú ni wọ́n ti kó tàn jẹ̀bà ó rò pé ìràwọ̀ yẹn ló ń ràn wọ́n lọ́wọ́ kò mọ̀ pé àwọn àǹjànú ni. wàlákìnnà najima muftari mufta alimuftaro aleyi ẹ rí ìràwọ̀ tó ń purọ́ ọmọ yẹn tó dáadáa parọ́ ọmọ yẹn má yà dèrè bí ṣe ìmìnà kò mọ̀ mọ́ nǹkan kan nípa gbogbo ويزعم السحرة أن هذا السحر لا يحل إلا إذا ظهر النجم مرة أخرى gbogbo tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ní aburú tàbí nǹkan tó fẹ́ fi àlùjànnú tàbí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ yẹn yóò máa sọ àwọn nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ yóò wá rò pé ìràwọ̀ yẹn ló ṣe bẹ́ẹ̀ sì ni ìràwọ̀ khalqun min khalqillah ẹ̀dá kan náà àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ọba dá wàṣàmùsù tajiri lè mùsítàkọ́rì ńlá dáálíkà takùdérò làásìsì láàrin ẹ̀rí inú sọ́rọ̀ tó yà sí òórùn ó máa lọ bá a ṣe kọ̀wé rẹ̀ ni bọ́lá ń ṣe pé bùbú ẹ̀ wàlùkọ́màrù kọ̀dàrúnáhù mẹ́nàzílà hátà àdàkalẹ̀ ọ̀rẹ́jú nílẹ̀ kọ́dín òṣùpá náà yóò máa lọ láàyè tiẹ̀ ni àwọn àràwọ̀ ń tiwọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ nínú Qur'an fàlà uqsimu bil khunnasi aljawaril khunnas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run dá wọn ni wọn ò máa yọ wọn ò máa wọ̀ wọ́n sì ń lọ wọ́n ń bọ̀ níbàámu sí bí ọlọ́run ọba ṣe kádàrà kí wọ́n máa lọ kí wọ́n bọ̀ wọn ò ní gbọ́ ìpè ẹnikẹ́ni inú wa wọn ò sì ní dáhùn ìpè ẹnikẹ́ni inú ẹ̀dá èèyàn ní àlìjẹ̀nú ni wọn ò ní dáhùn rẹ̀ ẹ̀rí. wa ń ṣàlàyé ó ní wàyà zoomù bóyá zọ́ọ̀mù sáhàrọ̀tù òpìdán yẹn tàbí alásàsí ni òun mọ̀ wá rò pé àna àdà sẹ́hẹ̀rọ̀ àsàsí tó ń sàsí yẹn yẹn tàbí ìnira kan tó fi kan ẹ̀dá kan yẹn láàyò hàlò kò sẹ́ni tó lè kò ní ṣe é mú kúrò fún ènìyàn o ilá ìdá zọ́hàrọ̀ nájìmù márùtẹ̀n òkọ̀rọ̀ àyàfìgbà tí ìràwọ̀ yẹn bá tún yọ padà ẹ pé ó lọ ṣọ́ ìràwọ̀ yẹn lásìkò tó ń yọ bóyá lẹ́yìn ọdún kan ní òtún tó yọ irú ìràwọ̀ yẹn ni wọ́n tó rí mo láyé lé oṣù mẹ́fà ni àti bẹ́ẹ̀ lọ. Hmm. gẹ́gẹ́ bá fa ṣe ṣàlàyé ó ní sàárọ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn onídán lọ́dọ̀ àwọn olóògùn nìyẹn o amẹ̀lẹ́dì yóò àlejò náà bẹ̀lẹ̀ quran ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ìwòsàn pẹ̀lú quran bí àwọn máa ń wò yí pé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń lo àǹjọ̀nú tó níràwọ̀ ẹ̀wọ̀n ni ah, ìràwọ̀ kan ní wọ́n fi àyìn ìràwọ̀ kan nì ó ti gbà tí ìràwọ̀ yẹn bá jáde kó tó tún di pé wọ́n lè rọ ẹ̀rọ nǹkan yìí ni wọ́n tó lè rí hmm. ó ní lọ́dọ̀ tiwọn nìyẹn èrò wọn nìyẹn ṣùgbọ́n alladhina yu'alajuna bil Qur'an àwọn tí wọ́n fi Qur'an ṣèwòsàn wọ́n bá idán yìí jẹ́ hmm. ìràwọ̀ yẹn yọ ìràwọ̀ yẹn ò yọ o. pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba tó tóbi jùlọ ọba tó ga jùlọ. afáwa ń ṣàlàyé wípé wàhùnẹ́ẹ̀ka najimun latazharu filẹ̀ ń bẹnu àwọn Arawọ tí mo ṣe sọ lẹ́ẹ̀kan tí ò ní yọ àyàfi ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀rí ilà mẹ́rọ́tẹ́n wàhídà ẹ̀ẹ̀kan péré lọ́dún zuhurahu àwọn wọ́n wà máa ń retí yíyọ yìí ثم يقومون بتلاوة فيها استغاثة بهذا النجم lẹ́yìn náà tí ó bá ti rí pé ráwọ̀ yíyọ tí wọ́n ti sọ wọ́n wàá máa ka àwọn oríṣiríṣi ọ̀fọ̀ oríṣiríṣi ìwíkúwìí tí wọ́n máa kà tí ò ní nítumọ̀ tẹ̀bá kódà ó lè jẹ́ kéwù ṣùgbọ́n ẹ̀rí pé kò ní nítumọ̀ tá a bá sì gbọ́ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ yóò mú ẹbọ dání ìmọ̀ amórogún pẹ̀lú ọlọ́run bíi kí wọ́n máa wárí fúnra wọ̀ kí wọ́n máa gbé títóbi fún kí wọ́n máa gbé iyì fún kí wọ́n máa pè lálágbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìsìtìrọ́sá tó ń bì hàdà najmi lẹ́ni tó ń wá ìrànlọ́wọ́ àránṣe látọ̀dọ̀ ìràwọ̀ yẹn yàhùlà láhùm sẹ́hìrọ̀hùm pé kó bá wọn kó bá wọn rọ nǹkan táwọn ṣe yẹn kó rọ kó jọ bóyá ń gbà tí wọ́n lọ bẹ babaláwo yẹn tàbí ẹni tó ń lò yẹn lọ́dọ̀ tiẹ̀ yóò àwọn bẹ̀ pé nǹkan táwọn dì yẹn kó bá wọn tú padà. afaani wàlá yakhfa ma fi hadi itoriqati min ta'dhimin li ghayrillah kò pa mọ́ rárá bó ti wulẹ̀ kó oju ojú yi yìí nínú igbe ìgbé ti tóbi ìgbé iyì fún ẹlòmíì yàtọ̀ sí Allah wà istighosatin bi ghayrillah àti máa ráwá wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ si Allah wà kullu hadha shirkun gbogbo eléyìí o ìmúrogún pẹ̀lú ọlọ́run ẹ̀bọ ni. na bí tọ́lá zimile kúfúrí ayẹ̀ tí wọ́n tó wá sọ gbé <clears throat> àwọn ọfọ <clears throat> èyí tó máa pè kí ọlọ́run bá lè kí ọlá fún wa ní rẹ eléyìí ni tọ́rí ìkọ́tù sáàdìsá ògùn a máa tẹ̀síwájú bíi tọ́rí ìkọ́tù sábíà òun náà ni káfí bá lè kí ọlá kí ó dákun kí ó là wá aburú alásàsì kọ́lọ́n kó là wá ń bẹ̀ àsàsì àwọn alásàsì ọlọ́run má jẹ́ kó mú wa gbogbo àwọn tó sì ti mú ọlọ́run kó bá ní fún wọn ní ìwòsàn àbẹ́lọ́run wọ́n sọ àwa náà di ọ̀kan nínú àwọn tí ó tún máa ṣe irú nǹkan báwọn yìí nítorí wípé àlèmọ̀ àsúmú mẹ́nà àsọmọ ó ń lọ ẹni tó lálẹ́ ní ọlọ́run bá là ó mo ń ṣe súnà lónìí kò túmọ̀ sí pé èèyàn ní di oníbídíà lọ́la wàlà àkṣù bẹ́ẹ̀ náà ni ìdàkejì ẹ̀ náà àfi kí máa bẹ lọ́hùn kó fún wa ní sabat kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ kó sì fún wa ní ìdúró ṣinṣin allahumma inna nas'aluka huda wa tuqa wal afafa wal gina allahumma hdina wa gbogbo àwọn tó wà nínú ní sílẹ̀ àwọn tí ربنا آتنا في ربنا تقبل من إنك أنت السميع العليم وتب علينا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته